orí ètò kò mú òkun la wà gẹ́gẹ́ bí ìṣe wa ní pápápá láìdé gòló kọ tèmi ìmìláyà góòlù bàbá òrùka ó yá ọdẹ. mo kí gbogbo ojú tí ń wò wá mo kí gbogbo etí tí ń gbọ́ wá ẹ kú àsìkò ẹ kú fọmọnìyàn ṣe. bẹ́ẹ̀ ni ẹ kú òjò wẹ́líwẹ́lí á tù wá lára o ó yá ká mọ̀ báyìí láàárín àwọn àwọn tí wọ́n máa ń dá wa lára yá mm. lágbo àríyá àwọn entertainers àti àwọn ọlọ́pàá hmm. Hmm. nítorí àwọn agbófinró pọ̀ ká kúkú san láàrin agénímọ̀lẹ́ pẹ̀kọ̀rọ̀ àwọn ọlọ́pàá ọdẹ mi tiẹ̀ máa ń wò pé hmm, bí irú àwa báyìí àwa tẹnu wa mú báyìí ó yẹ ká tiẹ̀ lè rí ọlọ́pàá kan àbí méjì tí ó máa sáwa náà káàkiri àti ah, ìdẹ́bẹ̀ mọ́kù díẹ̀ ṣùgbọ́n kí ló tí wọn kì í fi ọlọ́pàá ṣọ́ àwa pé à ẹ máa ṣọ́ o kọ́ máa lọ nà o kọ́ máa lọ rẹ́ bu ẹ o mm. ó wá ṣe wá jẹ́ àwọn àwọn olórin náà kan àwọn olórin tí wọ́n ti àwọn tí wọ́n ti ẹ̀yìn àwọn established artists ẹ̀hìn àwọn yẹn ni wọ́n máa kó ọlọ́pàá fún gbígbà tí wọ́n máa tọ́ wọn ní wọ́n fẹ́ lọ rí sígbọ̀nsẹ̀ mm. wọ́n wọn kò sí nǹkan tí wọ́n lè ṣe kò sí tí wọ́n lè fi ọlọ́pàá sọ. Hmm, tí ò sọ pé ọlọ́pàá ò tẹ̀lé nǹkan sọlọ́pàá ò ní máa hmm. bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ń tẹ̀lé. kódà inú àwọn ajá wọn gan ará ọlọ́pàá tí ó máa bá aṣá já. ó ṣeé ṣe àgbà tí ò níṣẹ́ hmm. ni wọ́n ń pè lólójú báńdẹ́rù bọ́ máa mi. ẹni òun ló mojú náà àwọn àbọ̀ babalágbájá ń bọ̀ bóyá ó máa tó dákẹ́ báyìí. ọ̀rọ̀ yẹn gbẹnu tán o ọkùnrin yìí ni mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ̀bùn olúwa mm, ògúlù bona boy bona boy wọ́n ló ṣe nǹkan kan ọ̀dọ̀ akéwì rán mi létí. wọ́n wọ́n níbi wọ́n ti ti ọ̀rẹ́ pé wọ́n wà ní. Mm, wọ́n wà lóde eh, àríyá náà ni. lóde àríyá àbí ká sọ wípé club club mm. house náà wà wọ́n lọ wá make pass ó déjú sí ìyàwó níyàwó ìyẹn ni pé èyí tí àwọn kan sọ bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí ó ròyìn wọ́n á ní allegedly bí wọ́n hmm. ṣe wí ẹ̀sùn tí wọ́n fi kàn ní pé ibi tí wọ́n ti ń ṣe ní fàǹfà àwọn ọlọ́pàá tí wọ́n bẹ ní ẹ̀yìn rẹ̀ àfikẹ́ o ní hmm. wọ́n bá yìnbọn mọ́ ọkọ̀ mi ti bí hmm. ṣe mọ̀ pé kò sójú wa àwọn tá a bá gbọ́ àmọ́ ṣe tí wa a sì lùkà nínú ìwé ìròyìn lọ́lọ́kọ̀ọ̀kan èmi wá fẹ́ wò pé kí lè tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa wá ṣẹlẹ̀ láwùjọ wa yìí nítorí eléyìí ò kì í ṣègbà àkọ́kọ́ o kì í ṣègbà àkọ́kọ́ tí àwọn agbófinró yàtọ̀ sí. wọn dúró nìkan lọ ibì kan wọn ní wọn yìnbọn òkè ọ̀tá sí èsì bẹ́ẹ̀ nìkan. ibi tá a máa gbọmọ náà nìyẹn o. kì í sì sí nǹkan kan gidi. tí wọn bá sọ pé nǹkan kan wá ṣẹlẹ̀ àmà ní láwọn agbófinró ń ta kí ló ṣẹlẹ̀ báyìí yẹn wa. ṣé a máa wòran torí wípé ẹnìkan ti la àmì láàka àwọn tí àwọn yòókù wọ́n máa bẹ̀rù kí wọ́n máa kọta wọn mọ tàtà ní dọdọ tó yẹ kó sọ gbogbo àdúgbò èèyàn kan ni ó mọ sọ nàìjíríà iná láti ṣe hmm. ẹ̀rọ ọlọ́pàá lẹ́yìn. kódà nílé ìjọsìn ó ṣojú mi ni o ìyẹn ò ṣe tí mi o nílé ìjọsìn mo fẹ́ dárúkọ ọwọ́ amú ọlọ́pàá ọlọ́pàá sí pásítọ̀ wọlé ọlọ́pàá náà a máa jó a máa gbébọn báyìí a máa gbé bàbá yìí a máa fi báyìí a máa fi báyìí wà ní ẹ wàá gba ni tí kinní ìbá lọ jábọ́ hmm. kí ni ó ṣẹlẹ̀ nígbà tí pásítọ̀ tó gbé ọlọ́pàá tó gbé bọn wọlé hmm. tó wá ń sọ fáwa pé oore ọ̀fẹ́ Jésù Kristi yóò máa tẹ̀lé yín lọ. owó oore ọ̀fẹ́ Jésù ò kọ́ fáwọn. kò dórí ọ̀tà nù. kí ló fẹ́ ṣẹlẹ̀ kankan kí ni ká sọ fún ìjọba. ṣé pé kí wọ́n wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí à ń pè ní èké ní èkejì nígbà tí ọmọ ti ń lé sí i. ǹjẹ́ kò tiẹ̀ ti wá di mọ́ ní báyìí nítorí wọ́n ti rò pé bí ababa ṣe sọ mm. òun náà la máa gbàgbé sí. pápápá àfẹ́ kí a tiẹ̀ ká lọ lọ́rùn lọ títí dọ́yìn. ẹ̀yin ìjọba ẹ bá ní wá nǹkan ṣe sí i iṣẹ́ tí àwọn ọlọ́pàá lè ṣe ń gbòòrò pọ̀ hmm. ẹ̀yin tí ẹ̀ wò ó gbọ́rọ̀ àìsàn ààbò ṣe kálù ẹ̀ ń tí wọ́n lè ṣe pọ̀ kò yẹ kí wọ́n ráàyè. tẹ bá lọ sí ọ̀dọ̀ àwọn olówó láwọn àdúgbò wọn ẹ bá rí ọlọ́pàá tó wà lẹ́yìn lójúlé kọ̀ọ̀kan lẹ́yìn ìta lójúlé kọ̀ọ̀kan ní nàìjíríà yìí náà. àwọn bàbá wa sì ní olóòráyè ní fárí fún ajá. kàkíkà. arọ́wọ́ráàyè ní pàlọ́ ọ̀sán. Hmm, kò mọ òkun wo. bẹ́ẹ̀yàn bá níṣẹ́ kò ní máa ṣe tí ò ṣe pàtàkì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nígbà tíṣẹ́ ò ka iléeṣẹ́ ọlọ́pàá lára náà. bẹ́ẹ̀ni tíṣẹ́ bá káwọn apáapá ń pariwo kò sáàbò ààbò tó ààbò ṣe máa tó àwọn tó yẹ kí wọ́n máa ṣọ́ wa ọ̀tọ̀ níbi tí wọ́n ń ṣọ́ wọ́n sì ti géètì mọ́ wọn nínú ilé olówó tí wọ́n wà bí tí wọ́n ti ń ṣe fàájì. lókè òkun àwọn ọlọ́pàá mélòó ní tẹ̀lé wọn. òye mi àwọn náà sì ń lo àwọn olórí wa náà ń lo òkè òkun o ọ̀rọ̀ ìwà ti wá dàbí ìgbà tí wọ́n ń ṣèkà ṣùgbọ́n ká dáa lé ẹ̀yin èèyàn wa ẹ̀yin la fẹ́ fi sílẹ̀ nù ẹ tẹ̀lé wa lórí YouTube wa ẹ at Global Quest TV ẹ lọ subscribe síbẹ̀ ẹ tún ṣe kí ni ẹ tún fọ́lọ̀ wa lórí Facebook lórí kò mọ òkun kò mọ òkun ẹ lọ sọ èrò ọkàn yín síbẹ̀ gbogbo èrò ọkàn yín yẹn tẹ bá sọ síbẹ̀ náà ni a máa gbé jáde lẹ́ẹ̀kan sí Láídé ló kọ ti. ọ̀dẹ̀ akéwì. kò òkun o.